أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عن سقف الله وما لا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àjẹ́rà wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa oní tí ń jẹ́ òru kẹtàlélógún oṣù Ramadan 1447 nàìjíríà náà Muhammad sallallahu alaihi wasallam láti gbèrò Mẹ́kà lọ sí Madina an bá dùkú tafsir wa lọ ní markaz wa markaz Umar bin al-Khattab al-Islami kaduna bai sura ta bẹ̀rẹ̀ ní ọ̀gá ní suratul Mu'minun sura yìí wà náà sura tó sọ̀kàrẹ́ gbèrò Mẹ́kà ilẹ̀ ń kọwa ní àwọn ẹ̀kọ́ nípa imani àti nípa tẹ̀wé nípa òṣòlò bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ròyìn àwọn sísọ àwọn mọ̀mílì dúdú fún wa ẹni tó bá fi ní àwọn ìròyìn yẹn lá ó ń tọ́ sí sóríire yìí ọlọ́wọ́ bá já wà nínú àwọn tó ń sóríire ayẹ́ta ìsìlámù ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sóra náà yìí pé a'udhu billahi as-sami'il 'alim minash shaytanir rajim bismillahir rahmanir rahim muminun أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم لله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 على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله ما عنده جاوى أنه تنصر لآيات القيامة الله بارع سورة أنا ما فوها أنا àwọn olóríire àwọn tí wọ́n jẹ́rìí ayé tí wọ́n wá ọlọ́run wá ròyìn wọn pẹ̀lú àwọn ìròyìn báyìí kad aflaha almu'minun ìròyìn aláàkọ́ nìyẹn gbogbo àwọn tó bá ní ìmánì wọ́n sọ rere àfáwà ibn Kathir ó ní fáàzù kàbáàzù wọ́n tó jẹ́rìí ọ̀sáìdò wọ́n sọ rere wàhátàrà alùsàlá wọ́n àánú àwọn tó الذين هم في صلاتهم خاشعون هذا يقول وما قرب لوري هو àwọn tó máa páyọ̀ ọlọ́run bá lórí irun wọn tó máa fọkàn sínú wọn wọ́n máa tí ìmáàmù wí wọ́n máa táwọn náà wí walladhina hum 'ani al-lagwi mu'ridun àwọn tó máa sẹ́rí pọ̀ bí والذين هم للزكاة فاعلون àwọn tó máa fọ ọkàn wọn má rí àwọn tó máa fọ ọkàn wọn má àwọn tó ń yọ zaka والذين هم لفروجهم حافظون àwọn náà làwọn tó máa ṣe tó máa sọ abẹ́ wọn ọkùnrin wọn sọ abẹ́ rẹ̀ obìnrin wọn sọ abẹ́ rẹ̀

pé ayọ̀dá fún wọn kó súnmọ́ àwọn ẹrú wọn mọ̀nìbì tọ́bọ̀ wọ̀rọ̀ ọ̀gáàlì ẹni tó bá wá gbódúkò ń bi àwọn tá a kà yí ìyàwó rẹ̀ abẹ́rú rẹ̀ tọ́wọ́lá ìka ọmọlá àádóòn àwọn náà làwọn tí wọ́n ti kiri kọjá ewé wọ̀lọ́dẹ́nà ọmọlẹ̀ àmàna àti ìmọ̀ àdí ìmọ̀rọ̀ òun àwọn tẹ́gbẹ̀rún tí a fún ní sọ àmàna ń gbé wọn mọ́ àmójútó ìwọ chairman local government àmàlà lọ́rọ̀ fún ẹ ọlọ́run gbé lọ́wọ́ rẹ̀ ìwọ gọ́vnà lọ́rọ̀ fún lọ́wọ́ rẹ̀ state assembly àmàlà ni ọlọ́run represent àwọn èèyàn bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́wọ́ rẹ̀ house of reps àmàlà ni ọlọ́run lọ́wọ́ senator àmàlà ni ọlọ́run gbé lọ́wọ́ rẹ̀ ọdẹ ni lọ́wọ́ president amana ni e ọlọ́ọ̀bí lọ́wọ́ rẹ̀ o wàlọ́dínà ọmọ aláṣọ́láwàtí in yóò hafizun ẹgbẹ́ ọ̀dọ́ ń kọ́rọ̀ yà mọ̀mìnì kada afla mọ̀mìnì dọ́kọ́ bí lọ́pọ̀ ní alẹ́dínà ọm fi sọ́láti ní kọ́ṣíun wàlọ́dínà ọmọ aláṣọ́láwàtí in yóò hafizun àwọn tó máa mójútóró wọn ìmójútóró kéde àsìkò òrùn nìkan ó máa rọ́kí ó máa rìnyàn tí ó máa kí láti kò sí ẹkọ́ kí wọ́n máa tí wọ́n wí rùkú wọ́n wí ní ṣojú wọ́n máa tí wọ́n wí sẹ́mi àrùlọ wọ́n ní mẹ́rin àmìlà wọ́n máa táwọn wí nígbà ìmọ̀kan ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́ máa bẹ́rẹ̀ mi sọ yìí sẹ́mi aláwọ̀gbọ́nà nídà owó ọlọ́run gẹ́lẹ́mọ̀ tó ṣe sí túnmọ̀ rẹ̀ láì kọ́ wọ̀lẹ́rìnà um alásọ̀rọ̀ wá sí ìmú àfẹ́jọ́ àwọn tó mú títọ́ rùn wọn wọ́n mọ̀ táwọn lórí ìmú wọ́n máa kí lọ́dá ọláìka ọmọlúwárí tó anáà tó jogún wọ́n já wà náà tó jogún náà kí ni wọ́n jogún alẹ́bínà yẹ̀rẹ̀tọ́nà firdausa umfiya kọlìdó àwọn wọ́n jogún aljanna firdaus tó yẹ pé ọmọ wà ń bẹ̀ lọ gbére ọlọ́wọ́ba subhana wa ta'ala mọ́sá sànù ọlọ́wọ́ba tí wọ́n lọ́mọ aljanna firdaus ọlọ́wọ́ba annabi muhammad sallallahu alaihi wa sallam oúnjẹ bá bẹ́ tọrọ àjẹ́nà ẹ máa tọrọ ìdáhùn lọ́nà ní kò tó ga jù nínú àjẹ́nà lórí ẹ̀yìn àlàárẹ̀ ṣe ọlọ́ọ̀bà mi wà ọlọ́ọ̀bà jẹ́ wà nú àwọn tí wọ́n wà àjẹ́nà náà ọlọ́ọ̀bà ọlá kùránù kìrì kò tó áwù tí wọ́n lọ́mọ àjẹ́nà fìdáhùn náà ọlọ́wà kìrì ولقد خلقنا الإنسان من سلالة من ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ọlọ́wọ́ bá wọ́n ròyìn fún wa bó mọ́ sọ pé àwọn ayà alápàálẹ̀ àwọn mọ̀jíza ti Qur'an àwọn ayà alápàálẹ̀ ó tó nǹkan mẹ́tí gbogbo ẹni tí ìbá ṣe mùsùlùmí lásìkò wáyé kọgbà Islam kọgbà Islam torí ọlọ́wọ́ bá ń sàlàyé bó ti dá ọmọ ènìyàn قالوا ولقد خلقنا الإنسان من سلالة من تيب من تيب قالوا أولا دوميني هميني كن دولي لدي أولا دوميني لكنه أما تابني وقفتتي أما ثم جعلنا اللطفة لين أكرا منا أوايو أتو أتو أوايو أتو الله أكبر في قرر مكين أفسايك تدابه ọlọ́run ní àtìláyé kẹta dábòbò ثم خلقنا النطفة علقة lẹ́yìn náà lẹ́yìn àtọ̀yẹ àwa sọ di ẹ̀jẹ̀ dídì aṣọ ẹ̀jẹ̀ àtọ̀yẹ di ẹ̀jẹ̀ dídì ẹwọ́ ìlàhà ìlú bóyá mi lè gba Islam ó tọ́ mi Islam kò sí nǹkan tó wà lẹ́yìn òdodo máa fi rọ̀ gbogbo àwọn instruments wọ̀nyí kò sí o ó wá tàlàyé fún ọwá di wọ́n wá dé lẹ́yìn thousand of years wọ́n testify rẹ̀ pé bẹ́ẹ̀ náà lórí wọ́n ní lọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní fún makalakuna lọ́sọ̀tẹ̀ ọlọ́kọ̀ àwa sọ ìgbẹ̀dídì náà di àtọ̀ náà di ìgbẹ̀dídì fakalakuna alakata mọ́dọ̀gọ́ lẹ́yìn náà sọ ìgbẹ̀dídì náà di ẹran bá sí ọwá di ẹran bá sí وخلقنا مدة العباد أواصل الدافع عصدي لا إله إلا الله فكسونا العظام لحمة أواصي لا إله إلا في قبع أدعي لا إله إلا الله ثم أنشأنا وخلقا آخر بين أدرسية وبورك لك على أدرسية وقال لا إله إلا الله أيضا أيوة، يويمو أيصيب أيوة، سيم يويتي أيوة, أيوة، gbogbo ẹ̀ lọ́wọ́ bá ní gbogbo àwọn aláàtí gbogbo ṣe gbogbo ẹjọ́ wà accurate fọ̀kàdárù ní àfàníìmọ̀ kọ̀ọ̀dìrún ọlọ́wọ́ wá sí gbogbo imú kan lókè kọ́kàn wálẹ̀ gbogbo wà accurate etí kan ọ̀fẹ́ kọ́kàn kéré ojú kan ọ̀gbọ̀n kọ́kàn àgbà ilaha illallah ọlọ́wọ́ bá ní tabarakallahu ahsanul ọmọ gbogbo nǹkan dájú lọ gbogbo nǹkan wà accurate pàápàá jùlọ mi ènìyàn ó ọlọ́mọ dáwàdá pọ̀ jù ọlọ́nà búra òun dáwàdá ni wọ́n tí ni wọ́n zẹ̀ ìtò nàbí wọ́n tó rí sí ní wàhálà bẹ́lẹ̀dẹ̀lẹ̀ àmì bá ti máa tẹnu máa fún wa ọlọ́wọ́ bá kò sí sí olùsíjọ́ náà ẹ̀dẹ́ ọlọ́wọ́ قدم في دين أبرا وطور السنين نفيه كلا لا تور أو كلا لا قطع تجمعه بلوري وطن تور بدورا وهذا البلد العميد قدم في اللوام اللوفق بلعي دورا اللوم مكة قال يا الله بعم كل جواب الخطب كلهم بالعصي الله بعم يقول لقد خلقنا الإنسان في أحسن تقويم هذا آه يبدو عدم من الميد الضدازي ibi tó yẹ kó dúwà lọ́wà gbogbo wa accurate ojú kan ọ̀fẹ́ kọ́kà kéré etí kan ọ̀fẹ́ gbogbo wa accurate ọwọ́ ọ̀gọ̀gọ̀ gbùdúrà wọn lọ Allahu akbar fatabarakallahu tó tó fún ọlọ́wọ́ ọba ahsanul khaliqin thumma innakum ba'da dhalika eh, al <clears throat> ثم إنكم يوم القيامة تبعثون لين دجو دجو أيين يتكوي تأتي الديرة تأتي الديوم إلى ذلك أتواجين دي أتواجين دي لا إله إلا الله أتواجين دي لا تواجد سروشيني أتواجد سروشيني كن قلق أكبر جوت تبلي أيتي جاسي لا دا بابا جاسي لا دا ماما أنتي أبرو جاسي لا دا روبا دا قال دا دا شروبا ọba tó wá sí dáadáa náà àmìdẹ̀lọ́ ọba kọ́lọ̀mù tó àgbà lẹ́sì fún ọlọ́ba náà mọ́lọ́wà ní kìnnì ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين ọlọ́run ń tẹ́lẹ̀ fún àmà orin tó ń ti fún wa ولقد خلقنا فوقكم سبع طرائق àwọn àwọn mọ̀lórí àwọn àjàméjì sámàní ọmọ kúnná alọ́lọ́kọ́lọ́kí gáàfìlì àjẹ́ tí ọmọ padà nígbà mẹ́kì kúrìbọ́kọ̀ wà bẹ́ẹ̀ àmá pẹ̀lú màní àmá pẹ̀lú màní ìlúbà pẹ̀lú àwọn àǹfààní tó ti máa ti fún gbogbo ẹlọ́wọ́ bá ti wà hánà نعم وأنزلنا من السماء نعم. وأنزلنا من السماء ماء بقدر فأكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات نخيل وأعناب لكم فيها فواكه كثيرة لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت جهل وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ọlọ́run ọba sẹ́mà tọ́lọ́run tó wá dá ikò kan wá dá bẹ́ẹ̀ pé kọ́ wà bẹ́ẹ̀ lásán ní ilẹ̀ fọ́sọ̀ lásán wà á ń zẹ́nà mìíràn sẹ́mà ìmá àti wá ń sọ́kà láti sẹ́mà náà fún yí à ń tọ́ sọ omi fún tún dájú ìkọ́dọ̀rù ní dé èdè tí ẹ nídìí kò tán ní ẹ nídìí abdullahi bin abbas radiyallahu anhu sábẹ́ àgbà nípa ọ̀rọ̀ tafsir nìyí ó ní déédé omi tó tọ́lọ́ táa níbi láyé lọ́lọ́ máa rọ̀ fún wa ẹ̀ẹ̀kan pẹ́lẹ́ lọ́lọ́ ní kó mi ta ẹnu àlà láyé àlẹ́bí lọ́wọ́ wọ́n sọ́wọ́ bínú sí wọn ọlọ́dún sẹ́mà máa rọ òjò kí ló dì máa sún mi ó di fún oṣù mẹ́fà ní kálí gbogbo ayé ni ó di askalẹ́tò ó fi àrùn ọlọ́wọ́ bá ń tẹ́bá tó tó rọ omi yẹ fún àti wá pèlè dáadáa sínú ilẹ̀ fún ẹwù gun bá mọ̀ yá mi ní ìsìlẹ̀ káyọ̀ pé oṣù mẹ́fà lòdò ń ṣe rọ̀ tí o ti kọ́ lọ́n pè bí aago mi fún wa nílẹ̀ ká máa gbé kànga ká máa gbé bẹ́ẹ̀ òun táwọn odò máa sùn ní lábẹ́ máa sọ́jọ́ omi sí ẹ́ táǹkì mélòó ló kálukú fẹ́ ní agbó ohun àbí láàrín wọn ọlọ́run ọba ni a ti wá preserve sí ilẹ̀ fún ẹwà gbẹ́bọ́ o tó wà lẹ́sìn nígbà míì ó gbẹ́bọ́ o yẹ kọ́níkọ́mí gbogbo ìfẹ́ fún yóò èyí tí wọn kàn mí lé ní wọ́n ṣe aláwọ̀ ọlọ́run ẹ̀sìn àwọn ẹgbẹ́ òun lè أرأيتم إن أصبى ماءكم غورا بي من يأتيكم بماء معين كان أن ذلكم من أول له ثلاثة يفعل مني أمريكا يفعل مني روسيا يفعل مني ọlọ́wọ́ ọba ṣùgbẹ̀hánà wọ̀tàálá ní ti gbèrò ọlọ́ọ̀bá ni a wà pèlú rẹ̀ pé wà iná aláàbẹ̀ bí i lọ́kọ̀ ọ̀dẹ̀rò ní káàkà omi ẹ̀kọ́ lẹ̀kẹ́ ẹgbẹ́ kẹgbẹ́ kẹmọ́kànlọ́gbà alágbára ti ti bẹ́ẹ̀ فأنشانا لكم من بئر جنات من نخيل وأعناب òtítọ́rọ̀ yìí àjọwà mú fi jáde àwọn nǹkan ọ̀sìn àwọn ọgbọ̀ oko ọgbọ̀ oko àwọn nǹkan ọ̀gbìn ní jẹ́bínú bí grapes àwọn inàbí ó ní wọ̀lákùn fi àmàna fàákẹ́tùn kàsíra lẹ́yìn àjọwà àwọn orísìí sí àwọn èso ìlà ìlà òfin tó wà lọ́dọ̀ tí wọ́n dẹ̀ kò sí gbòmí olùkàlà ìlà àwọn jàmá wa kan wá láti India àti Pakistan lọ́dún kan ní oríṣiríṣi wọn ò bí ìṣúrí wọ́n á bèèrè ní ó láwọn fẹ́ fi ṣe ọmọ Nàìjíríà wọn mọ̀ pé wọ́n lè sí pẹ̀lú ògùn ọlọ́run bá bí ẹ̀kọ́ láti ó bí wa ọlọ́run ọba lọ bẹ́ẹ̀ lọ wákàtí ní àwọn wíwá gómìnà tí ò sí nàìjíríà náà mẹ́rin àgbáàlì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní lakum fiha fawakihun kathira lẹ́yìn náà fawakihun kathira lakum fiha nínú àwọn iṣẹ́ wọ̀nyí ẹtí wà láwọn tó pọ̀ min ta'kulun èyí tẹ́ máa jẹ́ ń bẹ̀ èyí tẹ́ ń bẹ̀ gbogbo ọ̀ وشجرة بينان يتخذ من تور من تور ثم جدلت لوري àwọn okilala wọ́n tó don jabal òkè àpáta ni wọ́n tour òkè àpáta tó tún gi lórí ni odin sanaan طبعا مثل أن تنبت من البدن بالبدن وسبق من الأرض ما ما هو يبي أو كان سوري سوري تاني يقين فهو ثم جاء وإن لكم في الأنعام لعبرة ẹbá tún lu àwọn ẹran tẹ́ ẹ̀rí tẹ́ ẹ̀rí yẹn ẹ̀kọ́ wa mẹ́fọ́ yìí kọ́ wa mẹ́fọ́ á ọlọ́ọ̀bọ̀bọ̀ ògbó ní wàhálà wọ̀tí àlà nùsùkéèkùn ní máa fi bùtẹ́ẹ̀nì a máa fún nínú tó wà ní gbá inú ikun rẹ̀ ẹ máa mú mẹ́fì jáde yóò máa lọ àpárò wọ̀lákùn sí àmà náà fẹ́ lẹ́gẹ́ máa ráwọn àǹfààní oríṣiríṣi ẹwọ́n lóra kúmí kò fẹ́ sí nǹkan tí ò sí àbálá rẹ̀ bí ẹni màálù ìtọ̀ rẹ̀ gan ògùn ogun lọ tútù ní ìtọ̀ màálù táwọn èèyàn wá máa fi ṣe mọ̀nà bí ẹka fẹ́ra omi àta kòrò lẹ́gbẹ̀ẹ́ bá ti jẹ́ mbẹ̀tì ẹ máa jẹ ni wà ààrẹ ìhà lórí àwọn ràkúnmí wọ̀nyí láti máa fi rìnrìn àjò wà ààrẹ fúrúkú tó màálù àti ọkà ojú omi ẹ di síbẹ̀ ràkúnmí ẹ di ẹrù sórí ẹ yóò ti máa wọ ọ̀rọ̀ ọmọ ẹ̀ ẹgbẹ̀ lórí ọkùnrin ẹgbẹ̀ lórí kẹtẹkẹtẹ ọmọ ìrìn àzáàlì gbogbo ilé ìlú náà fẹ́ àwọn àǹfààní tọ́lọ̀ ti fún ìní ọlọ́wà mú orí o gbogbo ìgbàláwọ̀ ọlọ́run ìsìnkú sákàrà rẹ̀ náà ọlọ́run tó ó sì mọ̀ tẹ̀lé ó mọ̀ tẹ̀lé àṣẹ bá wọ yàrá tí ìbá ipá bá yìnbọn fún un èèyàn ọgọ́rùn tó mú dání ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá hàǹtà ọlọ́ọ̀bá gbogbo ilé fún wa kálí bá àjẹ́ tó bọ́ bẹ́ẹ̀ pé pé ọlọ́ọ̀bá dá gbogbo nǹkan wọ̀nyí tó ti wá ní ẹ̀yà mọ̀rútọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀mọ́sí wa láì mọ̀rútọ́ ọlọ́ọ̀wọ́lá kárọ̀dọ̀ ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين الله أعرف nípa àwọn òjíṣẹ́ rẹ̀ pàápàá jùlọ òjíṣẹ́ àgbàní tọ́lọ̀ kọ́kọ́ ránṣẹ́ láàrin Abdullahi bin Mas'ud Abdullahi bin Abbas radiyallahu anhuma ọgbàdìjù àti láàrin bàbá wa àgbà pátápátá anabi adam alayhi salatu wa salam ọ̀nà bàbá wa àgbà anabi náà ìran mẹ́wàá ni kòrón mẹ́wàá ni ìran ìlọ ìran ìlọ ìran ìlọ mẹ́wàá ni kò lóhun má lọ́lẹ̀ islam gbogbo wọn islam wọn ṣe lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ sọ̀rọ̀ ara nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ ti ṣẹbọ bídà rẹ̀ ló gbọ́ níbi ẹbọ bídà ni wọ́n bẹ̀rẹ̀ bídà wọn bẹ̀rẹ̀ gbogbo ọlọ́gbà lọ́wọ́ táwọn afáàsùn máa fi gbógun ti bídà àgbẹ̀ tó yà burú bídà ebi eré bí eré ni ọdí àti gbàlọ́wọ́ yóò àdọ́nà yóò àjẹbọ olúwọ́lá kàbà àrẹ́sẹ́nà nóhàní ilẹ̀ káwọ̀mù mẹ́tàwọn yẹn lẹ́bí nóhùn bẹ̀rẹ̀ ìṣẹ́bọ abára lẹ́bí nóhùn sí wọn kààrà ya káwọ̀mù ó ní ẹ̀yìn yẹn ní ìbúdó lọ́ ẹ máa jẹ́ ti fọ́lọ́wọ́ ọba subhanahu allah nìkan máa lakum min ilahin ẹ lẹ́nu ní ìtìjọ sí tọ́sí lódodo ó dẹ̀ni lẹ́ ilẹ̀ ilẹ̀ ẹ lẹ́nu ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lódodo ọba subhanahu afẹ́lá tẹ̀tẹ̀kọ́ òṣìṣẹ́ ẹ̀mí jọ́lùpáyọ̀ ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá tẹ́kọ́ nìkan náà lọ ìpínlẹ̀ fún yìí ọ̀kàrọ̀ mẹ́lá omílẹ̀bí na káfàrọ̀ omi nǹkan omi àwọn olóyè tọ́fà ọlọ́ntọ́wà fúnlówó wọ́n tún ṣe islam ọmọ sórí rí ohun ló lọ ọmọ ṣe islam ọlọ́run tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jọra wọn lójú rí ọmọ lójú rí ọ̀kàrọ̀ mẹ́lá omílẹ̀bí na káfàrọ̀ omi nǹkan omi àwọn àgbèrè àwọn tọ́jọ́ra olóbi nínú àwọn èèyàn rẹ̀ ma hadha illa basharun mithlakum onígbìmíwò ìbámu ènìyàn bí tí náà ni ìbámu ènìyàn bí tí náà ni yìí rẹ̀ tafaddala alaykum tó wùn kó fẹ́ jẹ gàbá lórí ni ọbẹ̀ jẹ fóònù ọ̀gá olójúgà ni Allahu bá rán màlá ẹ̀yẹ́sẹ́ ni ما سمعنا بهذا من آبائنا الأولين ما سمعنا بهذا في آبائنا الأولين أنا بابا جل آب بكم وجب الله وانا مش كان سيف بس ما نبي آدم بدو وتو واجي كل وتا بكلوا على الإسلام ثم ما أتكلم يدك على إسلام بدو يعني المسلم لا تدري مزبوط آدم من بابا

ọmọ ìlà brazil ó bí ẹgbẹ́ máa wínú tí wọ́n dá ẹ̀yà tó máa ń pè níwé mẹ́jẹ̀kó ní ọlá ó di wà mẹ́jẹ̀kó ti gbàwò rẹ̀ lẹ́sìn mẹ́jẹ̀kó ọlọ́ọ̀bá tó wọ́n fi tàwọn nẹ́bí ọlọ́ọ̀bá ló fi kàwọ́ náà ó di wọ́n ní in huwa illa rajulun bí i jinna wọ́n ní kẹ́lí tẹ́pá ìjọ̀lú ti kọlu látàrẹ̀ àtàràbẹ́sọ bí i hatta hin ẹ fúgbà díẹ̀ ẹ̀rì yóò náà قال رب قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اسمع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النار فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إن في ذلك لآيات وإن كنا لمبتدين الله أبا سبحانه وتعالى ورويفوها إذا ما تقول يا كذلك يقول لك يا لني الجميل قالوا به حتى حين بلاين وطلوبا قال ربي انصرني بما كذبون ọlọ́ọ̀bà ràn mí lọ́wọ́ pẹ̀lú lọ́jọ́ ń pèbí pé ọkùnrin ni mí ràn mí lọ́wọ́ gbogbo gbogbo gbogbo ọ̀rọ̀ haina ilé ìnàdìsínà alfulka àwa ṣe wáhàyí sí àṣẹ wáhàyí sí aránṣẹ́ sí pé kọ́ máa ka ọkọ̀ ojú omi bí ayò ní ìnà تكبت الشباب دي فلا وفارت النور سيدي أجوار بدأ في سنة أجوار سنة دانا تبان سنة بس آه أسكتوني أنا قلت النبي نوني فاسلك فيها من كل الزوجين اثنين وما قوي لي لا قلبو لا قلبو بون كما هو لا قلبو سنة يقول سنة يقول سنة يقول سنة يقول سنة وأهلك توابير إلا من سبق عليه القول فتقوى منهم من توابير فتقوى أسيرا تسليم وتاع ولي أقعد بي أبو ربي وماري أنا ما جاءت تعرف الله وتوقع للوبة ولا تخاطبني في الذين ظلموا والله بأن ما بمسرق ولا بسيو بأن سبتا سوا زبني وما بمسرق وما أبويا بي أنت إنهم مغرق ببولا ترسموني فإذا استويت أنت ومن معك في الفلك على الفلك تبقى بلانسك لليوم أقول وقوجوني فالله دعا قالوا يومي أقول الحمد لله الذي نجانا من القوم الظالمين وأسأل أقبل فلا وبع فلا ينتهي وعند أقول كلا له أقبل فلا وبع فلا وأقول نجا قلبه فيه أقول ربي انزلني منزل مباركا أقول وبع جاء gbọ́lọ́mù tó dáa ọlọ́ọ̀bá já sọ̀kalẹ̀ tó dáa bí tó lọ́gbàrẹ́ka tó bíbùkù wa an ta khairun munzili wọlọ́bá tí bá tọ́ ìkàlẹ̀ dáadáa inna fi zalika la aya ilé ìtọ́lọ̀ sí fún wa yìí gbà lẹ́bi náà ọmọ tó ní àmì òyìnkúntún wa in kúrò pẹ̀lú ìgbẹ́ ìbá jẹ́ ọlọ́ọ̀bá tẹ́sì wa òní ọlọ́ọ̀bá já pàṣẹ náà ọlọ́ọ̀bá exam hall ni gbogbo àwọn táwà láyé tá ti gbàlágà bá ti gbàlágà ó fi wọnú candidate yẹ tó bá ti gbàlágà tó o sì ní chance àwọn ti gbàlágà báyìí o ti bẹ̀rẹ̀ pípa rẹ̀ when press up down ọparí ni àkíyàmà rẹ̀ tó ni mọ̀nì náà ta fàkàkọ́ kíyàmọ́tò wà rí lájú kúbà àkíyàmà tiẹ̀ tó ni ó gbà rìsọ́ọ̀tì ẹ̀ ọlọ́run jáwà náà tí rìsọ́ọ̀tì wọ́ọ̀dà ṣàánú wa láyàtà kíyàmà náà ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا وكذبوا بآياتنا ما هذا إلا بشر مثلكم ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخافرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون فأرسل قال قال أما قليل ليصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين lẹ́yìn gbà tá a ti àwọn èèyàn lẹ́bí ní ohun yìí tí wọ́n gba ìsìláàmù tá a tẹ̀wọ́n kan fún ma ń ṣáánà ní bá di nǹkan lẹ́nà àkọrí dábà bí àwọn èèyàn mi dìde lẹ́yìn tí wọ́n bá wọn àwọn míì ní àwọn fún àwọn ádáwá ni tọ́lọ̀ náà níbi hudu sí àwọn kan ní samudáwá ni tọ́lọ̀ níbi tọ́lọ̀ náà níbi sọ́lẹ̀ sí farsal náà fi imrasúlá minhum àwọn òjíṣẹ́ fi ọmọ ènìyàn bí wọn náà ni ara wọn náà ni a ní ìbòdó lọ́ ń ta fún ọ̀nà tẹ́ máa jọ́sì fún ọba kasoso subhanahu wa ta'ala ma lakum min ilahin ghayruhu ní ọlọ́wọ́ ọba allah la ilaha ghayruhu rẹ́lùmí fẹ́lá tẹ̀kọ́ ọba tí tó lọ́fà èèyàn ńlá tẹ bá tó sí islam dáadáa ọ̀láì ọlọ́run kẹ́ tọ́lọ́bù nígbà àwọn fìrà àwọn àwọn amánà wọ́n máa dúró àwọn ológun ni tọ́lọ́ bá wá rọ̀ wọ́n kó gbéyà ńlá ọlọ́fún olówó ni ọlọ́fún ni ọlọ́fún alágbára ni ọlọ́fún tó tọ́lọ́ lọ. àwọn nígbà tí anabi muhammad tí ó béèrè pé àwọn àwọn ni wọ́n wá sí trade fair international trade fair tí wọ́n sì ń gbà náà àwọn àwọn ni wọ́n wá tí wọ́n mọ̀ ń pa Muhammad tọkọlẹ́ta ìwà sallallahu alaihi wasallam tí wọ́n ní Abu Sufyan Abu Sufyan ni ìgbà náà Abu Sufyan ti gba Islam in fact àwọn ìṣẹ̀tọ́ tẹ̀lẹ̀ yẹn ó wà ní sábà bí tọ́lọ̀ sí pé Abu Sufyan gba Islam ọba ní tó ìwọ ló súnmọ́ dùn ní ẹbí ni wá oníjókòó báyìí ẹ̀yìn yóò kúta ẹjọ́ wá ẹjókòó lẹ́yìn rẹ̀ ì máa bèèrè àwọn questions lọ́wọ́ rẹ̀ tí wàá kúrọ́ ẹ̀kà náwọ́ ni kó mọ̀ pẹ́ ní lọ́gbọ́já ló tàbí nírọ́ hercules hirkan ni wọ́n tó questions sí Abu Sufyan Abu Sufyan kọ̀rọ̀ ìwẹ̀ yìí ìwẹ́ ló bẹ̀ ni pé ní questions tí wọ́n bèèrè lọ pé ìsáwọn olówó ni wọ́n tẹ̀lé ìsáwọn ọlọ́lá ni wọ́n ń tẹ̀lé ẹni tí pèrè lẹ́lẹ́bí ọlọ́ọ̀bá ni àwọn tálíkà ni àbáwọn tálíkà ni àwọn tálíkà ni àwọn ọmọ wẹ́rẹ́ ni àwọn ọ̀dọ́ ni àwọn obìnrin ni àwọn tálíkà ni àwọn tí wọ́n olówó lọ́nà ẹkùlùsì ni mo bèèrè lọ́wọ́ pé sáwọn olówó ni wọ́n tẹ̀lé onáwọn tálíkà ni àwọn ọ̀dọ́ ni àwọn tí wọ́n tẹ̀lé lẹ́lẹ́bí ọlọ́ọ̀bá náà ni àwọn tí wọ́n tẹ̀lé lẹ́lẹ́bí ọlọ́ọ̀bá náà tó وقال الملأ من قوم أول لا به أمة ويره وتقولي الذين كفروا أموتوا وبالوا وبقوا يكفري وكذبوا بلقاء الآخرة ثم في الدفاع القيامة به هو كل يلا هو يكون جوا بدي بس ما نقول يكون هو بدي يكون به أودي الله سبحانه وتعالى وأترفناهم في الآيات الدنيا تعد ولاي تقول لي أيه تقول بدو لي أيه na ha baa rila a bachasink jail ya omeenye b mba b a okpene ari ka al a ọ kwee e ya akụụma a akụ n al n ma ne e wra ọgọ kwere wanye nke na o oe na mee ebehe n nya e wa ya abe bi ma ya heharọ bụ nte mm na ala ny ma mna eme ba agba وإن أتعتم بشرا مثلكم تبتلي أمينيا أبرابتي إنكم إذا لخاسرون أكفوا أما تألون أكفوا أعدكم أنكم إذا متم يوم أصدقوا فيه يوم أصدقوا دجدا جدا باكم وكنتم ترابا تأتي إرح تأتي بيك وإذا من أتيبوا يدرون بكم بالدين ẹ̀dìdì ẹgbùn jẹ́ ti jẹ́ra ẹ̀nìyàkùn mọ̀kọ̀rọ̀dún tó tún gbé dìde ìwọ́n ní pàfún yìí àìhàtà àìhàtà tí ó tí ó tí ó tí ó tí ó tí ó tí ó tí ó jìnà ó jìnà máa tó àdéhùn rẹ̀ fún yìí tí ń tèmi rẹ̀ fún yìí in hiya illa ayatuna dunya iya ita náà ni a bá ti kúta àti lòjúlómi bá ti kúta lòjúlómi bá ní ọmọ náà ní mọ̀bọ̀ òfin kò tẹ́lẹ̀ kàtí ó di wá pé wọ́n á máa fìfì rúṣẹ́ àwọn kan wà jẹ́mẹ̀ nìkan wọ̀ náà ara in huwa illa rajul tara alalla ikadiba yóò tẹ́rí àbí ànábí àhóòrù tẹ́rí àwọn ìdíyẹ́ lọ́gbẹ̀rin rọmọlọ́ọ̀bà ni ọmọ náà ní láwọn olómi ní àwa olówó àwọn onígbàgbọ́ àwọn onígbàgbọ́ olówó tó ọba ní àṣẹ dáadáa pẹ̀lú ìsìláàmù rẹ ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ o musa sàwánà lọ́lọ́lá sàmà gbọ́n sàmù in huwa illa rajulu tara alala ikadba ọmọ náà ní mabọ kára rabbi sọrọ ní ibi máa kàzàbọ àmẹ́bí ọlọ́run bá bẹ ọlọ́run bá ràn mí tí ẹ bá ń sábà máa láyé ìyẹn máa jẹ kàkàlì ọwọ́ ọmọ méjì ó máa jẹ ọmọ méjì ó máa jẹ fàhánà tó kù sọ́yà ah, ọlọ́run màláìkọ́ kígbé bá wọn bẹ̀rẹ̀ hàkì pẹ̀lú òdòdó ọjà àlùlá ọmọ ìgùsà àwọn bí ìràwé lásán tí ò wúlò àpamọ́ rẹ̀ fàbó dánilè káwó mi lọ níbi ìgbéjìnà sọ́lọ́ àánú ọlọ́ọ̀bà ọmọ bá wọn alábòsí ọlọ́ọ̀mọ́ sì wọn alábòsí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kú sí àwọn ẹ̀kọ́ kan wa ẹ̀jẹ̀ á bọ́lọ̀ sì sàánú wa tó bí Ramadan bá wa láyé yìí gbogbo àwọn tẹ̀fẹ́rù tí a ń gbọ́ lọ́tún lọ́sì nínú pípà nínú rẹ́díò nínú tẹlifíṣàn kárípà múlò kárípà túbà rẹ̀ ọlọ́ọ̀ba àwà lọ́kì ẹ̀wọ̀ lọ́kì tí ó tọ́lọ̀ ṣe fún wa Ramadan nìkan ọlọ́run sọ̀rọ̀ iná ńlá mẹ́ta fún wa orí iná ńlá onímọ̀ sáàmà Ramadan

ọlọ́wọ́ bá ní àwọn tó wọ́n báyẹ tàbówó dánilè káwọ́mí lónìí ìgbéjìnà sáàánú ọlọ́wọ́ bá yọ́ wà síwáwọn alábòsí àwọn ọ̀ṣẹ́bọ́ nìyẹn ọlọ́wọ́ mọ́sí wà lọ́sẹ̀bọ́ ọlọ́wọ́ sáàánú wà látàlùkẹ́ ثم أنشأنا من بعد ثم أنشأنا من بعده قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة صدق الرسول ها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون أو عادوان اليوم أو صمداوان اليوم أو عادوات النبي هود في أو صمداوات النبي سالوسي نكوانا أكو ثم أنشانا من بعدهم قرونا آخرين أجوز أتبعنا من بلانيوا لنيوا ما تسبق من أمة أجلها الله باني آني تلقوا ستبعوا باكوا الثلاث أسكوا في تقاموا قدوا إلى أروا وما يستاخرون آتوا الله تأكل ما تقالوا ولا أروا ثم أرسلنا رسولنا تطرى أبابا يا شنام وفي الله باني تلين تلين تلين تلين تلين تلين تلين أدي كلما جاء أمة رسولها باني بقبال الأمة قوكاين تدشي لهم بابا كذبوا وكذبوا فأتبانا أم بعد فأتبانا بعد أم بعد أو أمهانا كانت لك ليه بل كل نبي ومي ومي كروه سلوه جلال نبيوها وجعلناهم أحاديث أواس وبك بجوادك وانصر ولا لانصر كوي فبودا لقوم لا يؤمنون ìgbìnà sí àánú ọlọ́run bá kó máa báwọn tí wọ́n gbogbo ọlọ́run bá gbọ́ ọlọ́run jáwà gbà ọlọ́run bá gbọ́ yájẹ́ tẹ̀lé kálíbà jèrè ayẹ́tà sí àmì ọgbà ọmọ ẹ̀yà wa tẹ́lọ̀ ní kó ti pàtàkì lọ́kùnrin wọn lóbìnrin wọn mọ́tà sí wọn lọ́màlì jẹ́nà mọ́tà sí kú sí fún ọlọ́run bá àwọn tá a sẹ́kù láyé ọlọ́run bá subhanahu wa ta'ala mọ́tà sàánú wa ní kẹ́mi ogun látàrí dáadáa ìsọfún wa pé alọ́síjọ́ sí bí omi àwọn bá pàdé bàbá wa هل في زيارة بابا الشيخ عبد العزيز يوسف وما تعدوها كان وما تعدوها باين ما راح تعدوها سوري الحمد لله الذي أصال أمري ولم ير... ولم يرد لي إلى عرض أرض الأمر هذا باين في الحمد لله الذي أصال أمري ọlọ́run bá mo كل ورد rẹ̀ tó díkẹ́ أنا mi ó gùn ọ̀nà ìrọ́jú ní ilẹ̀ بروكو tó wà kí gbogbo burúkú ohun واتي الله sound náà ni

ó di wa àwọn tá à ń ìnáwó fún ètò wa tí ń lọ lórí rédíò tí ń lọ lórí tẹ̀bí mẹ́jìkọ́ rẹ̀ wá o kárí ń ṣe àwọn ìrànlọ́wọ́ náà ọlọ́mọdé ká lẹ́sì fún ọlọ́ba à ń bẹ̀rẹ̀ wá ń pèsè bitv àti àlẹ́ ọlọ́ba rẹ̀ nọ́mbà tá a lò ní Bank zero márùn six nine eight two six nine eight two one. أكد ما يعني عمر بن الخطاب الإسلامي عمر بن الخطاب الإسلامي زيرو مانو 6981 أكد ما يعني بنك يعني جائز بنك بقوان كذا وسيء ما يكون كريم يحبك وقود ودي شاكين للمركز نعم ولا صالة سهل ولا قرآن الكريم ولا لا إله إلا الله هو أصول كتوب ما نبيري مدري توبة في وعدها إن شاء الله Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam. Uh, Oníbẹ̀rẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa pé mẹ́wàá gbẹ̀yìn inú rẹ̀ náà ni a ti máa wòye láti ṣe déédéé kò ń gẹ orílẹ̀ lẹ́tọ̀ọ́ kọ́dẹ̀. Kí ni àwọn nǹkan tí ó yẹ kí èèyàn máa ṣe nírú ọjọ́ náà àti pé tí àmì wà fíyàn láti mọ̀ pé ọjọ́ báyìí. Alhamdulillah bẹ̀rẹ̀ mi mẹ́wàá gbẹ̀yìn yìí ní ànábì Muhammad sallallahu alaihi wasallam oníkàwà wá òru abiyì náà òru kádàrá tẹ gbogbo kádàrá ọmọ ènìyàn òru ẹni ó máa ti gbogbo tí ó ti ṣẹlẹ̀ bí mẹ́ẹ̀tì òru ìlà mẹ̀lẹ́kọ̀ bọ́ àṣà àtẹ̀dẹ̀ ọlọ́wọ̀ba ó bí wà àwọn tó yẹ kí èèyàn máa ṣe ni pé aláàkọ́ ọ̀yẹ́ kí èèyàn fi mọ́ láìsí pàápàá jùlọ wọ bàbá ìwọ ọ̀bọ̀dá ọmọ mùsùlùmí lọ́kùnrin mọ́sẹ̀jì mọ́kìrò jama gbogbo tó bá kí pàápàá jùlọ magrib iṣẹ́ àkàṣùgbà wípé òkè ní jama àwà lọ́kì ọmọ àdúgbò ọlọ́wọ́ àṣẹ́bí lẹ́sẹ̀rẹ̀ annabi muhammad sallallahu alaihi wa sallam wọ́n gbá kírò iṣẹ́ ní jama àkọọ́lẹ̀ tó lọ́wọ́ nípa mọ̀lẹ́kà ọkọ̀ fún pé jáde orú irú pé ó ti kírò fọlọ́wọ́ bàbá sí ọba fọlọ́ kírò àṣùgbà jama ń sọ pé jáde orú yókù lọ́wọ́ sí tó wọ́n tó ń gbé mẹ́wàá yìí tó wá bí ń kírun ìṣá ìlú jẹ̀mẹ́ tó ń kírun àṣìbá ìjọba ó ti kó ń gbé òru yìí lọ́sàá gbogbo òru bá kí ìtọ́ lọ òun sí àdúrà aláwọ̀mọ ilẹ̀ kan fóun àṣẹbùrà afọ àfọàfọ aláàkọ́ ni máa rí pé ó fi àtùkù ṣeré orí ẹ̀ ń kírun jẹ̀mẹ́ ní mọ́sálásí tó ní pé ìgbóhùn farabalẹ̀ kírun tàràwì rẹ̀ èso kí dáadáa odiwa gbogbo yókù àmọ́ mọ́gbìrì ìṣáà àkàtúbà àà kí yóò gbọ́mọ lọ́wọ́ rárá قدوة لينا تلاوة القرآن الكتاب القرآن كلمان كما أمك قرآن لقو لقو لينا ما تترعنو ما تترعنو ما تترعنو هل ما تترعنو ما وابي رمضاني جاء تبو في ستة جاوة إما النوي إما النوي ọlọ́wọ́ bá búdá fáànà lọ́wọ́ lásìbárkà ó díwà àwọn ṣẹ́ta tìlátọ̀ lẹ́yìn náà tó jùlọ dáa rẹ̀ bàmá rẹ̀ amátẹ́lùmáà bàbá àti ìyá à àsìkò ẹ̀kọ́ tọ́dún wọn jù ní ó dí wa tí wọ́n ti lọ wọ́n ti lọ́nu wa kò sí chance pé wọ́n ti padà máa wọ́n ti lọ́nu àdúrà ló kú bá máa ṣe fún wọn a máa tàdúrà lọ́pọ̀lọpọ̀ gbogbo wọn bá kí Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ọlọ́run ọba wọn ló bá àmójúkò ó dẹ̀ ní sí àti máa sàmójúkò wọn ló sàmójúkò fẹ́ nìkan kan wa ìjà mi tá máa ṣe náà. náà ń ní ẹlọ́kùnrin ǹjẹ́ ìyẹn lè yọ zaka fún ìmọ́mù àdúgbò àbí ìmọ́mù abúlé báwọn èèyàn sí mọ́ yọ tó sì jẹ́ pé ìmọ́mù náà alhamdulillah kò ààrẹ sọ pé tálíkà ní zakato fitr àbí zakawo ni èyàn lè yọ fún imam imam yóò wá yọ fún imam lọ ma àwọn tó tọ́ sí láyà níbi ìfẹ́ làwọn máa yọ sí máyà sí àlébi òun ni àlébi sọ̀sẹ́là ní sẹ́lẹ̀ àbúrò rírà máa mójútó tó wà á di ó di A àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní kò fẹ́ sí àmẹ́rẹ̀ mọ́ ẹlòmí lẹ́yìn ramadan ní mọ̀lẹ́ bù sápòsápò yóò máa tààrẹ́ jà ara ọ̀ bẹ́ẹ̀ ni àwọn táríkà sí ọ̀tọ̀ ẹ̀kọ́ pín fún so ní ìbájọ́ fún ìmáàmù tó kéwòn fún ìyàmí ìmáàmù àdúgbò kò sábúrú mbẹ̀ mọ́kàwọn ìmáàmù náà bẹ̀rù ọlọ́run bá kún fún àwọn tó bá tọ́ sí Allahu lórí ta ni zakatul fitr jẹ́ ọ̀ràn lórí then oníṣẹ́ mo ni yọ fún ara ilé mi tó jẹ́ aláìní bẹ́ẹ̀ ni zakato fiti wọ́n sọ̀rọ̀ lórí gbé mùsùlùmí kódà ẹrú ó sọ̀rọ̀ ìlú lórí ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà ẹrú ọmọlúwàbí gbogbo wọn ni zakato fiti sọ̀rọ̀ ìlú lórí ó di wa zakato fiti òun náà ni ó máa fi àfọmọ́ àwọn mistakes tá a bá ṣe ní Ramadan wọ́n sọ pé Ramadan wa pure lẹ́nu ìjọba mi sọ pé ló fi ọ̀rọ̀ ìrìn lórí wa lórí kó ló bá fọ zaka ìjọba zakato fi àfọmọ́ kó ìfàfọ́mọ́ àwẹ̀ wa ó ní wa bẹ́ẹ̀ ni èèyàn lè yọ fún ara léèyàn tó jẹ́ tálíkà ó ní wa kí ni rẹ o àmábúrò rẹ ẹ̀gbọ́n rẹ èèyàn lè yọ fún ó ní wa àbúrò bàbá rẹ àbúrò yẹ ju àwọn ọmọ yẹn ó lè yọ fún wọn rẹ dandan bí wọ́n bí ọmọ bí ọjà káàtò fítìrì tí ẹ̀nà náà lábẹ́ pé àwọn tí èèyàn lè yọ fún ìjẹ́ irú ọmọ tó bá wà lọ́ndà yìí tó jíjẹ́ pé alhamdulillah kò kàn tí ìṣèyàwó ni àmọ́ Ọlọ́run ti gbàdúrà rẹ̀ ó ti níṣẹ́ tí ń ṣe déwò pé òun náà ti ní nǹkan tí mú wá fún òbí ṣé irú eléyìí náà yóò tún yọ fún un. ara ò irú àwọn ìkọ́lẹ̀ bàbá lọ́wọ́ lọ́dà àdúgbò ọmọ tó pé ọlọ́run bá ti gbà láàyè kò tí ìgbéyàwó ni àmójú bàlágà ó di zakato ìfúté ìdání kò sí tó mọ bàlágà mú tó pé kò bá àti ẹ̀wọ́ bímọ ayọ̀ zakato ìfúté rẹ̀ tí ọmọ tó wá kẹ́ ọmọ yẹn kọ́rọ̀ bàbá lọ́wọ́ àti yọ zakato ìfúté rẹ̀ kọ́rọ̀ bàbá lọ́wọ́ àti zakato ìfúté rẹ̀ kọ́rọ̀ àwa kọ́rọ̀ àti wàrà wà ráìsì ni gbèrò ni àgbàdo ni ẹ̀wà ni èlùbọ́ ni kọ́rọ̀ àfọwọ́n fún wa yọ papọ̀ fún kálukú lọ odi mudu nabi mẹ́rin odi wa wallahu ta'ala ala wọ́n ni ẹ̀rùn kí ni ìdájọ́ ẹni tí ó wà ní ìtìkáfì ó fẹ́ ṣe ìtìkáfì ó sì tún wà ní iṣẹ́ iṣẹ́ nìwọ̀n tí fún ní go ahead so tó bá wá ìtìkáfì nígbà tó bá kú ní iṣẹ́ ibẹ̀ ni ó sùn ibẹ̀ ti sàwọn ìbàdá ti láàárọ̀ yóò tún bọ́sẹ́nu tó bá tún darí ó padà sí ìtìkáfì títí ọlọ́sà àti ní kí wọ́n padà fún ní àṣẹ ìgbéyàgbà tí Ramadan kò bí mẹ́rin àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ oníbóòlù gbogbo àwọn àsìkò tí ń lò nínú mọ́síláṣí tí yóò ní afẹ́rà bí kò lápẹ̀rẹ̀. aláwọn ọba kó sàmùwà ẹni tó wà ní tí iṣẹ́ tí wọ́n gbá láì níbi iṣẹ́ láti lọ sí kíkà completely tí wọ́n ń kóra ró ilé ìkóra ró ìgbìmọ̀ mọ́sáájì ìlú ti olùkóra ró ní máa ti ní àmọ́ ìgbàlada bí àmọ́ bí ẹ wà ní kíkà kóra ìfẹ́ ìbádà náà ọba tí wàá tóbi iṣẹ́ rẹ̀ ń bọ̀ àti náà sí mi bàbá jí láàárọ̀ ń lọ bí iṣẹ́ rẹ̀ kò dábò ń bẹ̀ àmọ́ èsì ká fúnra tí ìfẹ́ tó wá bẹ̀rẹ̀ láti o alẹ́ títí tí di àárọ̀ ọjọ́ ọdún méjì òkú ó di wà ọ̀la òótọ́ ara àlà. ṣé ẹ kí ni ìdájọ́ ẹni tó wà ní èsì káfí tó jẹ́ pé sùlùhù tó lágbára wàá gbé jáde láti lọ ojúnà díẹ̀ sí mọ́ṣáláṣí ó jẹ́ pé tí ò bá jáde ó lè fa nǹkan míì tó tún láborí láàrin àwọn mùsùlùmí ó lọ ṣe súlù yẹn ó wá padà àsìkò tó lò tó fi lọ ṣe súlù hàn ṣé kò já ìtìkà. ẹni tó wà náà sí tí wọ́n á pè sí súlù tó lágbára tó wá jáde náà sí ó ta mi léfi ìtìkà fún mi nígbà tí wọ́n ní ìtìkà tí ẹ bá ṣe tó jọra yìí pẹ̀lú bí a pé afẹ́ gbẹ̀sẹ̀ ìjọba ìtúlọ̀ àfẹ́ mú mi afẹ́

ọmọ ayé ọjọ́ àdúgbò ṣe ibi ká fọdún kan ó di wà bọ́n méjì lókè jẹ pé ni ó fi wáyé pé kí ẹ̀rọ lè ṣe súnú ìyẹn ó fi dá jùlọ ètìkà àfi bá pàṣẹ lójú ẹ̀kọ́ padà síbi ètìkà fún ẹ̀ ìgbọ́dọ̀ ní fún alẹ́ ládàá ọlọ́wọ́ fún ládàá pẹ̀lú òògùn ọlọ́ọ̀bà àtúnṣe ìṣúnú tó lágbára gbáà ni àgbọ̀dọ̀ fún níbi rárá má ti pè wá sí àtúnṣe kárípẹ́ àgbèyẹ̀dó àṣe àtúnṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́ọ̀bà náà wọ́n yẹ́ rákùnrin ẹni tí ó wà ní itikaf tó jẹ́ pé kò ní ẹni tí ó mọ̀ gbóúnjẹ wá fún so tẹ́lẹ̀ wọ́n ní láwọn ẹni tí mọ́ ń ṣe fi ṣẹ̀bí gbé tààmù wa wá jíjọ́ kan kò sí oúnjẹ kò sì rí ẹni tí ó gbóúnjẹ wá nǹkankan ibi tó sì ti ń ta oúnjẹ ó ìta mọ́síláṣí tó yẹ pé yóò jáde náà gba mọ́síláṣí tí ó lè jáde lọ ra oúnjẹ náà kó tún pa kò rẹ́lòmí tó lè rán bẹ́ẹ̀ni ẹni tó wà ní ìkíkà pé kò sẹ́jú gbóúnjẹ sàárì wá fún ọdún oúnjẹ sínú tí o sì rẹ tí o fi fi tẹ̀lé láìpẹ́ ó dàbí ọ̀dẹ́ rà àwọn tó wà ní islam wà so dynamic islam ó ti dáa jù wà jẹ́ ara rẹ kò fi dín ní haraj kò sí ní ránú islam kó jáde lọ lórí oúnjẹ rẹ kò ní pé àwọn àjọ pé á kí ni bọ́ǹsì tó ń nàná àkọsáyé bẹ̀ oúnjẹ tó lè ó di ọ̀la gbogbo náà ìbá dáàtì ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà èyí tí a tọ́sọ́ tó déédéé kọ́lọ̀ kó kalẹ̀ fún ọlọ́ọ̀bà èyí jẹ́ mistake ní àforíjì ọlọ́ọ̀bà sáánù wa aláàtàlùkẹ́ yàmù mọ́dé tó aláàtàlùkẹ́ yàmù gbogbo àwọn tó bá dùn ní wà mọ́tà fún ọlọ́ọ̀bà gbogbo àwọn tó bá dùn mọ́tà sàlékún àláfíà tí wọ́n bá واستغفرك لا يشمل له فرج بمرام سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك